tabawawo wà wò tàbá fẹ́ ṣe la azumati lẹ́tọ̀sọ̀díyà lápèjúwe ìwà àbáyọ sí ọrọ̀ ajé orílẹ̀-èdè ayé tó dorí kodò ẹ lọ sínú o Yusuf àárín bọ́lọ̀ sí yàn nànà sínú ìdarí ọrọ̀ ajé kátó wá sọ wípé ìdáratu dáwọ̀lá ìsòsèlú bóòlù àṣẹ darí ìlú lẹ́yìn tí ó wà níbàámu pẹ̀lú ìlànà àbámu sọ́ọ̀tì yusuf káàkiri lè mọ irú ọlá àti oore tó pọ̀ tó tóbi tọ́lọ̀ ọba dẹ́dà sí fún wa látara pé ń sọ̀tà àwọn ọlọ́run fún wa tí bá sọ fún wa kí la ṣe yóò kàn ní ẹ máa ṣe dáì ní máa ṣe lè rọrùn fún wa káfí lè jẹ́ni tí ó wòye ìyẹn ni wa Muhammad kẹtọ lọ́lọ́kùn máa bá tí máa ń sọ̀tàn ń bẹ́nu àwọn ará mẹ́ka tí wọ́n máa sọ yìí pé wọ́n kọ́ lu ha. wà ní ìyàtúmù lè alẹ́ ìmúkúrọ́tàn wà á ṣì yá wọ́n ní wà kọ́ọ̀lù wọn náà ìtàn tí ń sọ yìí àwọn ìtàn àwọn sọ ni wà ní lè alẹ́ yìí kó má dẹ̀ wípé àwọn kan ní wọ́n gbà pé kọ ìtàn yẹn fún ìmúkúrọ́tàn wọ́n bá sọ fún láàárọ̀ kó sọ fún rọ̀lẹ́ sótìyé alùpàdé ní kò jọ bẹ́ẹ̀ ما كان حديثا يفترى كان في قصصهم عبرة لأولي الألباب a rí pé nígbà ìṣúwàtò Yusuf lọ́lọ́run ti ń يوسف tẹ́lẹ̀ yáyá tábà ká ẹ̀ sí ìtàn àbí Yusuf nìkan ló sọ ó wá lò mí ìgbà yìí pé tó pọ̀ àtàn tó ṣáájú rẹ̀ ó wá lè làkọ́dé kọ́sọ̀sì ìbúrọ̀ tì ìwòye yóò jọ ẹ́ fún gbogbo ẹni tó bá jọ́jọ́ gbọ́n láti wò pé ah, ètò anábì lútù tí wọ́n pa fún wa lánàá kí ni àwọn àǹfààní tá a lè rí mú bẹ̀rẹ̀ fẹ́ni tó bá lè ronú ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ pé tálùpá ni máa ń pàtàkì kan bóyá tó kàn ní í ṣe pẹ̀lú àwọn tó ti ṣáájú ni tó ti tán bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kéèsì ìjọ anábì lútù kò kàn tábìsì òun bẹ lórí ayé ẹ̀ máa ṣàlàyé fún wa lánàá mo kàn fẹ́ pé alákèésí ká tó lọ sí ibi ìtàn tòmí ló jẹ́ kí n fẹ́ ṣe pè á bèrè tù ìyẹn ni pé lesbian àti gay wọn ò yẹ má legalize ẹ̀ láwọn orílẹ̀-èdè kan láyé nìsí kí ni wa ṣe tálùkù na wọn ò bá wa sọ tún bẹ́ẹ̀ fún wa bọ́ọ̀lù àṣírí sí sẹ́yìn àpọ́lọ́ ló yọ wá nígbà ìṣèjọba Jonathan Ọlọ́run ló yọ wá legalize tán nínú àwọn àṣírí táwọn wa nígbà tí Muhammadu Buhari dáadáa tọ́sọ́nà fún nígbà amẹ́ríkà àkọ́kọ́ tó kọ́kọ́ lọ wọ́n ló wà ní tí wọ́n fi negotiate pẹ̀lú ẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbà afọ àwọn àtàlẹ́ yorùbá tó jẹ́ ọ̀làjú tí bá dákọ̀ wọn ẹ̀ máa ń sìn wọ́n máa ń pè wọ́n ní sọ́ọ̀hìn kòlíyàtì bàbá tó parí ní kọ́lẹ́jì méjì lásìkò kan náà ẹ̀ àwọn bàbá wa bí àtúndà nílò bá a sàlékún dáadáa wọn bàbá láwọn dìjọ gun bàálù lọ́jọ́ tí buhari lọ sí amẹ́ríkà ni wọ́n fẹ́ negotiate pẹ̀lú ẹ̀ wípé tó bá lè hàn láwọn orílẹ̀-èdè rẹ kí wọ́n ṣe kí ni o kí wọ́n máa ṣe géè ìyẹn ni pé kọ́kùnrin wọ́n ṣe kí ni kó máa fi ọkùnrin ìyẹn ni pé mọ̀nkọ́bẹ̀lì àtàdí wọ̀tẹ̀mùwìlì lè dàwọ̀ láti àti máa ṣe ìpọn lápá fún kí ni o orílẹ̀-èdè rẹ ọlọ́run ló yọ wá ló bàtọ́ lé pé bàbá ti ẹ̀yàn yẹn sípò ó dáa kó jẹ́ pé mùsùlùmí láti kí ni láàyàn kó

àwọn àjọ àtẹ́lẹ̀ ìlú ti fún wa wọ́n ṣẹlẹ̀ ní sinmi wọ́n bẹ nàìjíríà wọ́n ní group wọ́n bá wọ́n ní website kò dẹ̀ sí tí wọ́n sí bẹ̀rẹ̀ àwọn pé ìtàn pé ó ṣe àwọn àtọ́jọ́ kínágbè ní kọ̀dí inú kàlámù kọ̀dímù láàyò máa lọ sùmáwò wàtẹ̀kìráàrù yẹ̀zdáàlù húsnan wàtàjàmúlà kàlámù kọ̀dímù ọ̀rọ̀ kan tó ti pẹ́ ni láàyò máa lọ sùmáwò gbígbọ́ rẹ̀ kì í kó ṣuṣu bá ni wàtẹ̀kìráàrù tẹ bá gbọ́ báwa fáwọn aṣọ lánàá yóò wọ́n rábà bẹ́ẹ̀ gbọ́rí yẹ̀zdáàlù húsnan ẹ wá rí pé ha sẹ́kì àsọ́lọ́hún sànù wa àtàwọn ẹwà tọ́lọ́hún fi pamọ́ sínú àlùkò tí ń ṣe tàhílìlù kọ̀díyà alùsùrà wà kàyọ̀fíyà tó lè sọ̀rọ̀ ìlàfàtìlì ìsáni alàlárù bóòlì ìjà àlífà ọmọ ni wọ́n sì máa lọ lórí rẹ̀ tọkùnrin máa fọ́bìnrin ọkùnrin kí ni ó ṣe wọ́n pọ́sì àwọn fíìmù kan clips kan sórí atẹ́gùn torí èèyàn bá pé ọkùnrin kátá ló bímọ ẹni bá wò ó mọ̀ ìgbé kò rọrùn bóòlù ọmọ yẹn ó ṣe sẹ̀mí ẹ̀yẹn pé tí wọ́n sọ fún yín pé báwọn sọ pé ó ṣeé ṣe yẹn wọ́n táwọn sọ kékeré ṣe yẹn ó ṣe kí ni ó ṣeé ṣe wọ́n fẹ́ máa prove ẹ̀ right kílẹ̀ rẹ̀ pé yóò ṣẹlẹ̀ àìt ọkùnrin ò tí ì máa fẹ́ ọkùnrin tóbìnrin ò tí ì máa fẹ́ obìnrin ó ti yé wa obìnrin obìnrin ti lélẹ̀ wàhálà ti wà already tàbá wà fìyẹn kó kí ni ó ṣẹlẹ̀ kí ni a sọ pé ó ṣẹlẹ̀ ní Imo State níjọ́ yìí àwọn obìnrin ṣe kí ni wọ́n fara ya which is right to sẹ̀lẹ̀ sàǹfàrà ní kẹ́lẹ́ ọdún bíi mẹ́ta àbí mẹ́rin táwọn obìnrin ṣe kí ni tí wọ́n sì wọ́de wípé kí ni àwọn ti pọ̀ jù kíjọba wọn legalize kí wọ́n dẹ̀ bí wọ́n sì máa <laughs> so yẹn ni alámọ̀dá máa ń sọ̀tàn rẹ̀ fún wa pẹ̀lú tá a bá rẹni tí ń rìnà rẹ̀ ká tètè gbà lọ́wọ́ mú òun làdísì tí wọ́n kà fún wa gbẹ̀rù mo gbọ́ torí bí mo ṣe wọlé mo gbọ́ níbi tó débi àwọn agbóhùn ọ̀pọ̀jọ́ ti lọ lánàá sóye ànábì ní fọ́tòlù fàáìl wọlùmọ̀fúnlù rẹ̀ ẹ pa àtẹ̀bárẹ́ni tí ń ṣe iṣẹ́ yẹn ẹ pa àtọ́ àtẹ̀ńtọ́lù ọ̀dẹ́kìnrin wọn ò ní ẹ lọ ẹ pírísì wọn kì í ṣẹ̀dá òfin ọlọ́run tó múrù dájọ́ ìwà ẹ̀mọ̀ pọ́nrọ̀ ìwà kiri kàtíyàn jíjà ó léwu gan fún ìjọba ènìyàn ó léwu gan tẹ́ bá ti rí ọkùnrin tí ń rìn tí ń ṣègbà tí ń wéèvù tó fẹ́ máa lọ bí obìnrin àwọn lesbian ni ẹ ló bá jẹ́ wọ́n wà dáadáa lọ́fà yes wọ́n wà káàkiri lórílẹ̀-èdè tẹ́bá rí yóò máa múra ó lè máa díjú torí pé wọ́n ní lọ́wọ́ wọ́n dẹ̀ ní science so bó la ṣe fẹ́ fẹ́ mọ̀ tó bá parí tẹ̀lé fún wa irú àdánwò tó kàn án wọn mọ̀ pa àwọn màláìka ọlọ́run wọ́n ṣe kí ni wọ́n wọlé tọ̀ àwọn tẹ́lẹ̀ yìí ò tí ì súnmọ́ ọkùnrin ń súnmọ́ obìnrin obìnrin gan lọ́lọ́rọ̀ pé òun fẹ́ súnmọ́ tí ó mọ̀ pé kì í sọ èèyàn gan ló fẹ́ súnmọ́ àbí àmọ̀kẹ́rẹ́ náà tó wà àdánwò kan lọ́tọ̀ kátà sọ pé lọ súnmọ́ ọkùnrin so abẹ́ lọ́nà àná rẹ̀ lọ́n kójú ọkọ̀ mọ́ṣá sànù wa ìyẹn ní pé ìjẹ́lá kura ni jẹ́ fún wa ó ní wà má arsalnaka illa rahmatan lil alamin mẹ́rin ó ti sẹ́ láti sàwọn àlàyé fún yín o bí ó jẹ́ pé kó jẹ́ fún gbogbo ayé ibẹ̀ láti rí pé àṣẹ dínú Islam dínú alamiya bi tabi'a ẹ̀sìn kí o ẹ̀sìn gílóòbù ni gbogbo ayé lónìí torí pé kò síbi tí ó tọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ wa wo kí sọ ànábì Ṣuaib عليه السلام وعلى نبينا أفضل السلام وإلى مديان وإلى مديان قوم شعيبا قال يا قوم اعبدوا الله zọ́ọ̀lìmí ìnàdìbà ìdè ìyẹn ni wípé ìjìyà tó ṣẹlẹ̀ sáàjọ ànábì lùtù kò jìnà sí gbogbo ọjọ́ o ẹnu ọjọ́ tí ó jìnà sí ẹjẹ́ kí n kà á fún yín ó wá ní wàhálà mẹ̀díyánà ẹnu àti kan ṣe kí ni tí ó tún jìnà sí wọn wàhálà mẹ̀díyánà. lọ́pọ̀lọpọ̀ ọgbà alukóhánì mọ̀ sọ̀rọ̀ láti dákọ̀ àwọn ìlú gbogbo olùkọ́ bá dẹ̀ dí tálùkù bá dẹ̀ bá dákọ̀ rẹ̀ tẹ́ bá lọ wádìí ẹ̀ bá lórí rẹ̀ so tiẹ e, kì í ṣe eré àyẹn òfin gbogbo ara jìnà sí iraki náà kàràkàrà eré àyẹn ni torí kí láti sọ bẹ́ẹ̀ pé kò lè jìnà síbẹ̀ yẹn anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní arúsùn fìmánà lahadis ó láwọn òjíṣẹ́ ọlọ́run pọ̀ ó ní mínímù àrùbá àti mínímù mínà làárọ̀ mẹ́rin nínú wọn lárúbáwá ni ó ní udun wà sọ́ọ̀rì wà ṣùẹ́yìn wà sọ̀hìbù kàyà abàbàbà ẹ̀ ìyẹn ni pé ud anabi udu tani lárúbáwá ni wasọ́ọ̀lẹ̀ àtànẹ́bì sọ́ọ̀lẹ̀ wáṣùwẹ́yìn àtànẹ́bì wo ànẹ́bì ṣùwẹ́yìn wasọ̀ọ̀hìbùkà ní ẹnikẹ́ni wa Muhammad sọ̀ọ̀hìbùkà yà àbàbà bó láti lè confirm wípé lábàbí àfẹ́m pé ànẹ́bì ṣùwẹ́yìn ilẹ̀ lábá lólò sí ibi táàtì ní wípé ànẹ́bì Musa àlẹ́sà sẹ́mi ló bá ẹ ó ṣe kí ni ó bá Musa lọ sí kí ni ó lọ sí nígbà tó ń sá kúrò ní kíni o ní mọ́sálì tó jòkó lábẹ́ igi ìyẹn ló fà tó jẹ́ pé mubasha ìpè ti sọ tán ànábì ṣùgbọ́n èkó tán ọ̀rọ̀ ta ló sọ ànábì musa alayhi salam ìlà ìtàdé musa dá lò kìí ṣe tó pamọ́ rárá bolóró olo mọ́sálì mọ́ṣá sotie tabadà ti lè kó sáàmù bó la lọ alọ́rùkùsù rẹ̀ lábáwá lófin ni wàhálà àmàdìyàn àhàhùn ó ní ẹjẹ́ lọ sí madian ọmọ ìyá wọn.

wọn ò rá nàbí ṣùgbọ́n sí jọ mi yàtọ̀ sí kí ara màdìyànà lóbìnrin wàhílà màdìyànà àfáhùn ṣùgbọ́n ẹni tá a rán eléyìí sí ọmọ ìyá wọn la sí wọn tó jẹ́ kí ni ànábì ṣùgbọ́n torí pé òun ló mọ ti ń ṣẹlẹ̀ nínú ìlú wọn ibẹ̀ ni wọ́n ti bí náà. ọ̀rọ̀ ya ọ̀rọ̀ ya gbọ́dọ̀ náà máa bá kún mi nílá ní ọ̀yọ́. yá àríwá náà kò sọ pé yá àríwá náà sọ yá kọ́ọ̀mù ẹ̀yìn ìjọ mi náà. اعبدوا الله ما لكم من إله غيره اعبدوا الله ما لكم من إله غيره ẹ máa jọ́sìn fún Allah ẹni tí ò sí olùjọ́sìn míì tó yàtọ̀ sí ìyẹn ni pé ààbì wàhádà tó rìsálà tẹ̀lé àbíyá eléyìí ni ìṣọ̀kan unity

ntọ́ fẹ́ pè wọ́n sí ó pọ̀ àmọ́ wọ́n ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ bọ́lá tí ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tawhid ìyẹn ni pé ọ̀rọ̀ ìjọsìn fọlọ́ọ̀ nìkan ṣoṣo àbí ìmọ̀ ọlọ́ọ̀ nìkan ṣoṣo bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ fún wa máa rí pé ọ̀rọ̀ méjì ló fẹ́ pè wọ́n sí àmọ́ pírọ́blẹ́mù bẹ̀ ohun tó máa ń jẹ́ kàṣẹ ó rọrùn títà òhìn èèyàn bá ti dúró dáadáa gbogbo àṣẹ yòókù ṣe kí ni o ìrọ̀rùn tí tàwídì ò bá ti dúró fún yẹn tàwídì ò bá ti kí ni tó bá dúró gbogbo àṣẹ tó kù kò sí kẹta tó lè rọrùn fún yẹn ṣé ẹ àmì bẹ́ẹ̀ ni fẹ́yìn ọba gbàgbé pé ọlọ́run ọba nìkan ṣoṣo ní ṣe kí ni nípasẹ̀ kò sáà tẹ ẹgbẹ́ pàṣẹ tẹ̀lé torí kò dọ́lọ́run yẹn mọ̀ kò sì má kóra kẹ́ni ó máa jẹun ó lè máa tó rò pé jẹ kẹ́ni kó o máa jẹ ìta ló pa láṣẹ téèyàn bá ti fi jọ́sìn fún nǹkan ní ìtòyàtọ̀ sọ́lọ́run gbogbo nǹkan tó bá jẹ́sẹ̀ tó kù yóò rọ̀ lọ́rùn láti ṣe tó bẹ́ ṣe fọ́ọ̀mù yóò lọ sí kí ni nínú ọjọ́ sí ìyẹn lọ́nà ló gbogbo àwọn anábì ọlọ́run kí náà bá máa ń pa àwọn ìjọ wọn o àtàwíd láti gbọ́dọ̀ tètè mú mọ́ àwọn ọmọ wa náà tábà pè wọ́n kí náà kọ́ wọ́n sí o ìlà àtàwíd lọ sí kí ni o ìmọ̀ ọlọ́run lọ́kàn àmọ́ fákìlù ṣẹ́yìn láyé tì ẹni tí ò ní wọ́n ní ìṣe kí ni kì í dá fún mi tọ́lá ẹni tí ó bá dáṣọ fún ni kí lọ́la aṣọ ṣe ọrùn bàbá tẹ́ fẹ́ kó kìlọ̀ tàwíìdì fọmọ ẹ̀ kó pè é kí lẹ́ẹ̀dá bọ́ pèsè torọ́pọ̀ òǹdó òsè kí ni òǹdó lọ́nà ẹ̀mà náà tabawo Luqman alayhi salam rajul salih kí lọ́wọ́ wọn pọ̀mọ́ rẹ̀ sí ya bunayya ya bunayya la tushrik billah the same thing náà lọ́kọ́ kìlọ̀ fọ́mọ́ rẹ̀ adẹ́pọ̀ àmọ́ wa kí ni ká fọ́ sí wọn ọ̀nà táwọn yẹn tàbí àwọn ọ̀dọ́ tí wọ́n polówó tàwí

láti maka máa bá ìgbàgbọ́ta mẹ́rin débo tó dé madina ó pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń sọ fún àbúlá ọmọ ẹ̀rọ ó ní yá àbúlá inni ò àlùmíkà kẹlìmẹ́tì inni ò àlùmíkà kẹlìmẹ́tì tọ́lá bá ní gbòlá ọ̀dọ́mọdé ọmọ tí o ti pọ̀mọ̀ ọdún mẹ́wàá lànà bíbẹ̀ kọ́ ní kíni tàwé ẹ̀wọ́n mùsùlùmù tó lò fún ó ní inni ò àlùmíkà ikọ̀ láwọn gbólóhùn kan kí wọ́n ní máa sọ ọlọ́run yà fáàdì ọlọ́run ṣe kíni ọlọ́run sọ ẹ torí gbọ́dọ̀ yẹn ló ṣe làákà ẹ̀rẹ́ gan làwọn ànábì ọlọ́run ni wọ́n máa kọ́kọ́ kọ́ náà kọ́ pé àwọn ọjọ́ wọn sí táwọn náà kò wa kó yé ra wa ká gbogbo fẹ́ pé ìyẹn ni pé kò sẹ́lómi gbọdọ̀ fún o bá wá sí tó yàtọ̀ sí اعبدوا الله ما لكم قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ẹ má jọ́sìn fún kan mi torí pé kò sí olùjọ́sìn ní ìlódodo ara fún. ولا تنقصوا المكيال والميزان. àṣẹ ẹlẹ́kejì tó fẹ́ pè wọ́n sí iṣẹ́ méjì kan kàn án a lè sọ pé pàtàkì inú iṣẹ́ rẹ̀ ó ní kí ni o wàhálà àtàkùn kùsùn ìmìkìyàlà. wàhálà àtàkùn kùsùn ìmìkìyàlà ẹ má kílò kù àtòsùnwọ̀n alìkìyà kílò tí wọ́n fi kílò wọn tẹ́tìrọ́sàn kùtàn tàn skéèlẹ̀ àti kí ni wàlùmíìsàn kùtàn wọn ìkan wà òsùnwọ̀n ni ẹ ti gẹ̀ẹ́tẹ̀ òsùnwọ̀n láti mọ̀ pé sáìsì lè ìkan wà wéètì láti kí ni láti mọ̀ ó dà àti méjèèjì wọ́n là tán kùsùn nìkìyà là ẹ má dín òsùnwọ̀n kù ebẹ̀ láti rí pé tó pọ̀ lásìkò rẹ̀ ajẹ́pàwọn olówó olùsòwò lọ́sẹ̀kí ni o mẹ́pọ̀ ó wá bẹ́ẹ̀ pè sí tó lè kó ìparun bá òwò èèyàn téèyàn bá mójútó náà. Inni arákùn bí khair. Inni arákùn bí khair. Torí pé mo rí bọ́lọ̀ sànú yín, ó fòwò sànú yín. Ṣé fẹ́ ka tó ẹ̀ka ti kà á? Àárín ọjà. <laughs> Àárín kí wọ́n pè àárín sọ, pàdé ọ̀yà lọ́jà tó sọ fún ẹ̀yìn. tí bá kà òfin wà ń bẹ̀rẹ̀ àdáwò tá a ti ni ta ló ní kọ́mìnì ó ọjà ta ló obìnrin lọ ọjà yàtọ̀ yóò bá ibi tábàwò ti kàn wá lẹ́nu ẹ̀rọ páàsì àṣefúnra yẹ sọ fún wọn náà kí lọ ṣe nani ẹ lọ títà àbí rírà ń yìí máa ń tajà ọmọ ó yẹ kẹ́lẹ́ ti fáìn náà ìgbàsà àyàkún làṣàkóso iṣẹ́ kálukú tọ́lọ̀ torí ẹ̀ dá wa máa ń pọ̀ tọ́tọ́ ní tí a bá ní kò ṣeé ṣe á ní ó ṣeé ṣe bọ́ọ̀ bẹ́ẹ̀ Haúsá Nàìjíríà kan náà ní á obìnrin wọn náà kọ́lé obìnrin wọn náà ralẹ̀ tó ti àwọn ọkùnrin náà ṣe kí ni o náà sọ̀wọ́ ń bẹ̀ tọ́lọ́ màpẹ́ ni wọ́n lẹ sẹ́yìn màpẹ́ ni obìnrin fẹ́ràn ayé tẹ́lẹ̀ fún rẹ̀ tọ́lọ́ bọ́lọ̀ máa ń dá ọ̀rọ̀ wọn papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ayé ó ní sì yí nàìjíríà sí ọ̀pọ̀ ṣàwárí ó láà ti sí lọ́sùn fáwọn èèyàn tó bù ṣáàwà yòrò yòrò ayé kí wọ́n lópe. látà ó fúnra yòrò yòrò ni kí wọ́n lè tẹ́lẹ̀ máa fẹ́ adùn ẹ wá tún gbọ́rọ̀ owó lè lọ́wọ́ kí lè tẹ́lẹ̀ ṣe kò ní kù lábẹ́ ṣe ṣe. so n ta ni ṣe bẹ́ẹ̀ pa àwọn ọjọ́ rẹ̀ sí tó ní mo rí bọ́lọ̀ ń sàánú yìí ní ara kùnbẹ̀kẹ́ yìí a rí àtàlátù bẹ́ẹ̀ gbẹ̀dàrà. ka pé ẹni tá a káwa sọ dáadáa rẹ ẹ ẹ ti gẹ̀ẹ́dẹ̀ ká máa ṣe o sọ dáadáa rẹ àwọn jàmbá kan wà yẹn máa wọn tí ò jọra wọn tí ẹ bá rògbò ló sọ sotie táwọn bá wọn ò ní ẹ bá pè é ló kọ wọn ọmọ ìyá mi alápẹ̀lẹ́ torí ọ̀rọ̀ tó fẹ́ sọ fún ẹ kọ́ fi ṣe wà lótìfì bìnnìmọ̀dúnwó àlẹ́yìn kálá àánú ẹni tá à ń ṣe kíni ẹni tá à ń pè ó wá ní ní àràkún gbèsè ìwé bọ́lọ̀ ń sọ̀rọ̀ fún yìí ẹni pé ẹni ẹni náà tó wá wò rẹ̀ pé ah, alhamdulillah sẹ́yìn kí ọkàn ẹni ṣe kíni ó ti ń tutù bàbá wa ṣe ìmọ̀ mọ́ta tẹ̀lé wàhálà bùrọ̀ ìmọ̀ ọ̀dọ́ ọlọ́ba kí bàbá yẹn ó ní sùúrù sàlásà bàbá fẹ́ sọ̀rọ̀ àkídà ó ní ìlà ẹ yàrá hàmùtàlá ọlọ́run ṣe kíni ọlọ́run kẹ́ ọ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ wá ṣe kíni ẹ wá ń sàdúrà fún yóò gbọ́rọ̀ yín náà sẹ́rẹ́ yìí tí mo wó yìí ọmọ náà ní sẹ́mọ̀ pé bóòlù ẹni yóò ṣe gbọ́ ẹ̀wọ̀ náà ẹ̀rù tẹ́ ń tẹ̀ sórí ẹ̀wọ̀ náà irun nìkan ló bàjẹ́ lára rẹ̀ ni irun nìkan ló bàjẹ́ lára rẹ̀ kò tí ì máa kírun àbẹ́mọ̀ pé kò tí ì máa kírun so kọ́kọ́ bẹ̀rẹ̀ fún pé sọ́kọ́kọ́ lọ́lọ́run rẹ̀ mọ̀nà tí wọ́n tẹ̀ sí ṣe ọlọ́run sì nífẹ̀ẹ́ yín o ọlọ́run láì tẹ́ báwo bẹ́ẹ̀ ṣe fáìn tó yìí ẹni pé olóòtú wa tún wà rẹ̀ sí pé mo fáìn. ẹni arákùnrin bẹ̀ka yìí mo rí kọ́nà òṣòro fún yín ó gbà yín láàyè àrísìkì rẹ̀. wà á ní àkọ́kọ́ àlékún àbáyọ mi mú sọ yẹn fún wa tán ó wá níbẹ̀ ṣe dáa tó òun òun tí mo wá ń bẹ̀rù ká sọ pé bẹ́ẹ̀ ṣe dáa tó yìí kí ìyá jáde kí á mọ̀ wá jẹ ó wá ní ìní àkọ́kọ́ àlékún àmọ́ mo ń bẹ̀rù fún yín o àdáàbà ìyá kí ni o ìyá òun ẹ pé ó wá lò ní pé ìyá mọ̀ sí ìjọ tí àdáàbùjọ yẹn muhitun bẹ̀kàfìrí ìyá ajọ́ yẹn máa ń rọ gírí káyọ̀ ni ó kọjá màá sá lọ ó kọjá kí ni ó kọjá màá sá lọ ó máa ń rọ gírí káyọ̀ ni ó ní mò ń bẹ̀rù fún yín tẹ́ẹ̀ bá lọ kú òróró ní tẹ́lẹ̀ sèyí ọlọ́ọ̀bá dẹ́dà kò sì fàṣeyọrí síbi ká ní òwò kò àlùkìyà rẹ̀ lójú sọ fún anábà Muhammad sura ni ó ní wáyé lónú nínú. wáyé lónú nínú ọ̀fìfì. ó lè gbé. iná ìlà sáré àná náà ti yà wáyé bá kálù àwọn akẹ́kọ̀ọ́ mi ò sí yẹn ní nínú náà já pé ibẹ̀ ni ó jẹ́ ibùsọ̀kalẹ̀ sí àwọn tí wọ́n ń dóṣù wọn kù ajẹ́pẹ́ ní tẹ́yàn lè torí ẹ̀wọ̀ náà pọ̀ kìí ṣe ìrun nìkan tí ò bá kí kìí sáwọ̀ nìkan tí ò bá lé kí ni tí ò bá kí ìyẹn ni tí máa ń gbàwẹ̀ tí máa ń kírun tí máa tún máa ń dóṣù wọn kù àwọ̀ ẹ̀rẹ̀ àti ìrun lè wíṣẹ́ kí kò ṣe láǹfààní ó wá ní alẹ́

àbí wọ́n sọ̀sùnwọ́n rẹ̀ kí wọ́n ṣe yọ̀sírù ẹgbẹ́ ẹgbùn ní àyà yìí èè kò sí tàbí àpláyé sí o ìjọ kan tá ń sọ̀rọ̀ yẹ kan ní ẹni kò sí ẹni tí ò bá rí o ẹni tí ń gbowó oṣù tí ò ṣe kí ni tí ò ṣiṣẹ́ tówó oṣù rẹ̀ pé tí ò rẹ̀ ṣe kí ni tí ò ṣe owó náà rí o kì í ṣe olówó nìkan ẹni tí ń yí mítà mítà ó yí kí ni o mítà mítàlẹ́ epo tí ń yí lẹ́lẹ̀ ó bọ́ náà rí náà tẹ́lọ̀ tí wọ́n aṣọ ẹtíkẹ́dà aláṣọ tí wọ́n sọ fún yẹn wọ́n bá bá wọ́n jù báyìí ó ti yọ ó ti bí ti ń gbà báyìí pé ó pè tẹ́ bá gbé tẹ́lọ̀ ẹwà lọ́pẹ́yìn tí àtìlọ̀ ẹ̀rẹ́ jà yóò lọ́pàá mẹ́ta àbọ̀ lè wa mẹ́rin ni fún mi ó pè mẹ́ta àbọ̀ ni gbé rẹ̀ padà ẹ mọ́ kí ẹ̀rẹ́ sotie ɔne alɛdina zatalu ala nasi yasawufu wa idha kaluhum aw wazanuhum yufsirun ala yadunnu ulai. ala yadunnu ulai ka annahum mab'uthun. sẹ́wọ̀n o ma wípé ọlọ́wọ́ ṣe kí ni o yóò bá wọn dìde. ìyàwó mi nà á sí. níjọ́ wo ìyàwó mi nà á sí. ó wà lóbi pé ìyàwó mi nà á lẹ́jọ́ tí gbogbo èèyàn tí wọ́n dìde eléyìí tá a gbọ́dọ̀ sọ́ra dáadáa òun ni kéèyàn máa tajà àwọn olówó tí wọ́n máa ń lo abọ́ àbí kóńgò kóńgò méjì lọ́jà ni tó bá dàbí ọlọ́tẹ̀ bá fẹ́ tẹ̀sí wọn wẹ̀yẹ lọ́jà wọ́n náà wò pé tó bá ti rí ọba ìwọ̀n ni ọ̀rọ̀ yìí aláìní kan sí ẹ jẹ́ ẹ jẹ́ sún wá èmi ò tàná yóò kẹta ṣe wọ́n fún mi ẹni màmá mo fẹ́ ra gààrí àbí mo fẹ́ ra ráìsì àbẹ́wà tó ti yẹ tẹ́ bá ọba wá fàpò lọ́wọ́ báyìí ẹ̀yẹn sáà ṣe kí ni o ẹ̀yọ kọ́ńgò síta ẹ̀rì kojú ni ó ṣe é pé ẹ̀mí bínú èmi kọ́ńgò kan náà ni ẹgbẹ̀já abẹ́lé yìí ní fi yóò ní rárá tẹ́ balẹ̀ sọ wọn rárá o tó bá fẹ́ kọ́ńgò yìí lábá bẹ́ẹ̀ fi four fifty ní o bọ́ọ̀lù yóò ṣe ṣàṣeyọrí lórí mi yóò tó ti ẹ́ ìyẹn pé wọ̀yà ọmọ ni àwọn olùmí kìíyà wọn ní ìlànà ìlúkìsítò wọ̀yà ọmọ wọn tó ń pè kí ó sùn wọn àti kílò ẹjọ́ ṣe kí ni ẹjọ́ pé ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم ẹ má dín nǹkan àwọn èèyàn kú ẹ má jàǹbá wọn ẹ má tẹ̀lé ẹ má jàǹbá àwọn èèyàn lórí gbogbo tẹ́ bá kó lọ rẹ̀. torí pé kò sí tí ó ṣẹlẹ̀ kọjá wípé kí ni o ìbàjẹ́ ni látàṣà fúlàmù sí i ìyẹn ni pé ẹ má jẹ́ kí ìbàjẹ́ ó fọ́n ká lórí rẹ̀ tẹ́ ẹ bá ti yàn ẹ̀jẹ̀ lórí kóńgò rẹ̀ kí ni màtó ló ṣe tó bá jọ́sì ṣe ọwọ́ kí ló ló ṣe ni ẹ̀ ń bọ̀ ṣùgbọ́n ìbéèrè bá ara rẹ̀ ń kó yẹn pẹ̀ fẹ́ẹ́ kọ́lé yẹn àbí ó a sì simenti na mẹ́wàá lẹ́ẹ̀ lò gbàtẹ́bà fi dé a jáde méjì ẹ̀ mẹ́ta sómi a sì ní ti tán kí làwọn náà ṣe ìyẹn ní pé ìbàdẹ́ ẹ̀ tó bá ti lè gbogbo láàyè kan ó wá dàbí pé làmìyàkọ̀ sọ̀fì wáláyé wọn náà mú sọ̀fì bíbà tí ò fẹ́ sí yàn tẹ́bá lọ́gbé sẹ́kùn yàn báyìí bàyẹn pé ha ẹ̀dá kò sẹ́yìn mi o kálukú wá ti di pé ọlọ́run ló mú ẹ wá ọlọ́run ló ṣe kí ni yẹ́n kálukú lónìí ṣé bàbá ò kárí rẹ̀ bẹ́ẹ̀ bá lọ́dọ̀ tẹ́lẹ̀ inú rẹ̀ wà á dùn pé alhamdulilayi ọlọ́run ti mú iwá báyìí bẹ́ẹ̀ bá lọ́dọ̀ bíríkìlà olóòdó rò pé ọlọ́run ti mú iwá ọ̀ya kò wá síbi tọ́lọ̀ ti mú kálukú wa wá tó wá dá wà láta àtàwọn fìlà árdì wà látú sílú fìlà árdì bá dá ìṣúlá ìhà á sì gbọ́dọ̀ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbàtọ́lọ̀ ti bá a tún ṣe anagba Muhammad ó ní ayé la nàbàtà ti mú sọ́ọ̀tì fanáàrù àwọn ìlànà tẹ́yìn bá lè jẹ owó ẹ̀wọ̀ tó bá lè jẹ́ sára rẹ̀ tí mú tára ń bá ilé ru ó bá lè ru ga iná ní ọ̀tọ̀ sí ara yẹn ọ̀tọ̀ sí iná ni wọ́n fi do ara ká má aṣọ ti lẹ́yìn látàyé làdúrà rẹ̀ òtí ní kọ́kọ́ gbà ṣẹ̀fẹ̀lú alájọ́sà gbà tó gbà torí pé tá ti bẹ̀rù yìí a gbọ́dọ̀ sọ́ra fún gan hákìlẹ̀ halal lànàbì sallallahu alaihi wasallam ó ní wọ́n gà gbogbo ẹni tí máa ń ṣe kíni o tí máa ti ń jàǹbá wa ó ní kíni o fàlẹ́ kì í ṣe mùsùlùmí ṣe á gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa tẹ́ bá wọ àwọn lẹ́kítọ́rà náà ń sì náà wọ àwọn èèyàn báyìí náà wọ àwọn èèyàn báyìí ee tẹ́yìn náà sì bí ma ẹ̀ sì ń fìtínà àwọn ọmọ ọlọ́mọ báyìí wọn wá dé àwọn ọfẹ́ káyìí mọ́ wọ́n ti nítorí pé tẹ́ ṣe tẹ́sì tẹ́sì tó jẹ́ pé sábà pé ó sùn wọn kan náà nù tí wọ́n ní o la cut off mark o forty ní kíni o ní tẹ́sì àmọ́ mo rántí kan ṣe tẹ́sì tí yóò sọ pé ẹ ṣe tẹ́sì o ẹ tún wá san owó àbí ẹ san one pẹ̀lú àsáyẹ́ǹtì ṣe tẹ́sì àwọn àsáyẹ́ǹtì ni so tí yóò san owó pẹ̀lú kí ni o so yẹn ní tẹ́yìn túmọ̀ ní tẹ́yìn ní tí ò bá ti san tí ò bá ṣe tẹ́sì yẹn kò ní ìdíkó dààmú yóò kàn máa rò pé èdè owó là á san ọ̀gá èmi ò wá ń yọ tẹ́sì o ọ̀gá ọ̀dà ni kò sí tó kẹ̀ mí náà kò sí bọ́ máa san dọ́bù ni wọ́n ṣe kí ni ọ̀sọ̀ two thousand kò níbi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run òkọ̀ láti fún ní thirty nine àwọn tí wọ́n wá ṣàìsùn tí wọ́n ṣe bá ṣàwo àwọn ò ṣe kí ni o kò níbi kéèyàn ò ṣe pé o tó gbé fún ara rẹ̀ ní ṣe kí ni o ní ṣe pé rẹ̀ wàlá àtàkà òfin àrùbí mùsùlùmí fàṣàdùn àrùbí kì í ṣe pé kéèyàn pààyàn nìkan o kìlẹ̀ yóò fi kéwò pààyàn ẹ wọ bí tá a dà àwọn aṣọ ayé di life of influence influencer life là ń lò tó bá ti mọ̀ yàn kò ní sí wàhálà ẹ mọ̀ pé tọ́mọ obìnrin bá ti mọ̀ ọ̀gá ní sùkúù kò sí kí ni o ìyẹn tí wọ́n bọ orí ọmọ yẹn jẹ́ wọ́n bọ̀ la wọn jẹ́ wàlàtà táwọn fìlà àrùbí mùsùlùmí ó dáa káwọn ọ̀gá náà máa gbọ́ wá sí i sọ́dà wọn lè jáwọ́ lórí ẹ̀ báríkà ó fi lè ṣẹlẹ̀ ọ̀gá tí yóò kẹ̀lé pé tí màá ti ẹ̀rì táyà kí ni ó kàn ló sí ṣẹlẹ̀ ayé òun gan. wọ́n ń gbọ́. láyé lákòókò náà yìí. bàbá ni wọ́n ń gbọ́ alhamdulilayi. wọ́n ní wà á sì ti kárí ayé kọ́nà tó wọ́n wá lè lò ó kí wọ́n bẹ̀rù ọlọ́run. torí pé tẹ bá rò pé ah, ànábì ṣòwò ní kí wọ́n má dé oṣù mọ̀kù sáwọn má dé kù. torí kí lọ́lọ́run fi wá sọ ìtàn tání o ànábì ṣòwò fún wa. بقية الله خير لكم إن كنتم èyí tó bá sẹ́kù ìsẹ́kù tọ́lọ̀ máa ní ó sẹ́kù ní owó kí o ó lóore bẹ́ẹ̀ bá jẹ́ twenty naira ẹnu àwọn ẹ̀mọ́ ń wọ haúsá bí ìgbà púpọ̀ nù ni àbẹ́ bàbá àmọ́ wò wọ́n bẹ́ẹ̀ tẹ́ bá ra ata lọ́dọ̀ haúsá àbálùbọ́sà ń fẹ́ dánwò wájú Yorùbá ẹ̀yin ní ẹfún ní ọ̀dẹ́ náà tẹ́tà àlùbọ́sà ọ̀dẹ́ náírà tẹ́bàtà àlùbọ́sà ọ̀dẹ́ náírà yóò wá sókè ní yóò àtọ́kọ́ mi mẹ́ta yóò àtọ́ fi sí ẹ̀tùn wá ní àsọ́ọ̀ ní fi sí ni mọ́là ẹ ti gbọ́ bó ṣe pé òun ìpè tó tẹ̀ ìpè pété ní àgọ̀ àgọ̀ sọ́ọ̀ ní fi sí ni ọ̀dọ̀ haúsá lẹ́ lọ tẹ́ mú kú ní ẹ̀ kọ̀kọ́ wọn jẹ́ ná àmàlà wọn náà béèdè chawò yóò náà ayé bẹ̀rẹ̀ chawò mọ́là ó tó sọ́lá dání àwọn ni à jẹ́ túbọ̀ léyìí wò àmàlà eléyìí

jèrè wọ́n ń jèrè àmẹ́yìn tí ń sẹ́kù yẹn ìyẹn gan ló lóore wọ́n ní náà bá lè mọ̀ ó wá ní kúntún mùmìnì tẹ́ ẹ bá nígbàgbọ́ pé àṣeyọrí ò sí bí o bó làṣeyọrí wà lọ́dọ̀ Allah ọlọ́run ní máa ń fi báríkà sínú nǹkan. wa lè mi sọ̀dà kọ́ tẹ́ bá wá ṣe ó ní jẹ́ kí a wá wọn kan wà ní ọmọ bí tí mo ti ọmọ bí tí mo ti tí ní gbẹ̀ wá láti tẹ̀ nǹkọ́ ní one fifty ṣẹ́jẹ́ bá tàwọn tàwọn ni sórí kẹlẹ́bẹ́ yóò wà máa ṣètò ìlera rẹ̀ eléyìí tí wọ́n máa lè púpọ̀ jù pé orí rẹ̀ rí wíkẹ̀ ń jèrè kankan lórí ẹ̀ aláwọ̀ àgbà ọlọ́mọ làtàrí sọ̀rọ̀ lọ́wọ́ olùsẹ́lá bẹ́ẹ̀ wọjà ó ní ẹ̀ma ṣe kí ni ẹ̀ma ṣe rántí ọlọ́run ko ń jẹ́ kankan lórí ẹ̀ orí rẹ̀ rí sábà bá wọn yíbọ̀ sí rẹ̀ ọlọ́run tẹ̀ sí sí tàwọn eléyìí torí pé bá fọwọ́ sórí transformer tẹ́lẹ̀ ọmọ yíbo lè gbìyànjú àti mú ọmọ yíbo tí ó lọ gbégbó look the invoice look the invoice irọ́ ni àtọ́jọ́ ọmọ bá ṣe ń kọ invoice méjì ni wọ́n ní ńgbà tí ó gọ̀ yóò sọ fún pẹ́sọ́n gọ̀ ní òbí agbé invoice hàn na so I buy am na you are just want to sell am for so that look I just make money for you first person that will eh? بقية الله بقية الله خير لكم إن كنتم مؤمنين èyí tó máa ń sẹ́kùn yẹn alùpàdé ni ó lóore fún yín tó bá jẹ́ pé ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo abẹ́mọ̀ àbọ̀dọ̀ lọ mọ́sà fi wá sínú ẹni tí ó ní gbàgbọ́ pẹ̀lú orí àtọ̀dọ̀ ọlọ́run èèyàn lè máa ẹni ní èèyàn ti ń ta tí ṣe súnmẹ́kà sílé korokoro báyìí wọ́n sì ń kọ́lé súnmẹ́kà wọ́n á fẹ́ ah

àmọ́ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín o ànábì Ṣuaib alayhi salam lọ́nà ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí pé ọ̀rọ̀ tí mò ń sọ fún yín o èmi ò sínú ẹni tí ó máa sọ yín kiri o mò ń kàn sọ òfin tani o òfin Allah fún yín náà. قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد هؤلاء salam ẹ mọ tí anabi wa máa ń pè ní anabi máa ń pè sallallahu alaihi wasallam ó ní khatibul anbiya khatibul anbiya orí tọ̀ ọ̀nà àwọn anabi ọlọ́run lànàbí o anabi ṣe é tó tó bá lè mú anabi wa Muhammad ẹni tó jẹ́ pé òun ló dá láwọn jù nú ẹ̀dá tó bá fi lé ń recognize yẹn tó ń àfáà pé lábálábá yẹn pé ọ̀tọ̀ ló jẹ́ náà àwọn ọlọ́run wáàsí rẹ̀ le gan wáàsí yẹn líle rẹ̀ ìtumọ̀ yẹn pé wáàsí yẹn tó dógógó ọ̀rọ̀ gbẹ́pọ̀ tẹ́yìn bá ese ṣe dáwà tó bá bẹ́ẹ̀ bá yẹn sọ̀rọ̀ ẹ lọ wo gbogbo bí sẹ́yìn sọ̀rọ̀ ànábì ṣọ̀rẹ́ ìlú nínú nínú Al-Qur'an tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ àtànẹ́bì Musa gan ọ̀rọ̀ yóò yà ẹlẹ́nu bó ṣe fi ọmọ fóta ní fún àtànẹ́bì Musa tó ti nígbà tí kan náà ọmọ rẹ̀ tẹ ọfẹ́sáré wò ni nígbà tí kan náà ọmọ rẹ̀ ó ní yá àbátì ìsàjìrìkù ẹ máa wọ bàlágà láàrin bàbá àti kíni o àtọmọ tó ó bàbá mi arákùnrin ṣe ó ràn wá lọ́wọ́ ó lè ṣe dáadáa fún wa ọmọ anábì ṣòwò wa fẹ́ ròyìn anábì musa fúnta ni ó fún bàbá rẹ̀ ó ní yá àbátí ìsà ìjírí kù gbà ló sì fẹ́. وجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا ولما جاءه وقص عليه القصص ọ̀kan nínú ọdọ́ bẹ́ẹ̀ fún ànẹ́bì Musa tó bẹ́ẹ̀ mẹ́ta ní ànẹ́bì Musa ó wá sọ fún bàbá rẹ̀ ànẹ́bì ṣùgbọ́n ó ní rẹ̀ bàbá mi ìsà àjírí wù gbà lọ́sìsẹ́ ajẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ làwọn ọkùnrin kí wọ́n gbà mí ìṣeré ìbúṣe rínú alùpàdé olóògbóló nǹkan kó lò ọkùnrin tí ò bá fẹ́ ṣiṣẹ́ fóbìnrin kó lè jèrè ọmọ wà lọ ṣiṣẹ́ torí pé ní wádìí máa ń fàkú mí àmúwá nìyí ń tá a fi já láṣẹ wọn ni pé ń tà ń ná nínú kíni o nínú dúkìá wa èyí ò sì ní ná dúkìá àfikún ṣe kíni o yóò ṣiṣẹ́ ìsàjẹ́rìbù eré bàbá mi gbà ló ṣiṣẹ́ ìnà. ìnà ọ̀rọ̀ ẹni sàṣẹ́ ń bẹ̀rù ọ̀rọ̀ yìí ló ń bá mi. ẹni tí bí lóore jù. ó fẹ́ ròyìn pé ẹni tó yẹn fọ fobìnrin fún ẹ wá máa gbọ́ mọ́nísítà àjẹrìtà ẹni tí ní lóore fọ máa fún tọ́mọbìnrin lè dúró lọ́dọ̀ rẹ̀ tẹ́sí mà mọ́nísítà àjẹrìtà lùkọ̀wé yìí làbúdà ayẹ̀kú náà láwù kú wọ́tò rojú la agbára ọkùnrin ó bọ̀rọ̀ sí kíni ó bọ̀rọ̀ ẹ fọ ọmọ fún ọdẹ tí ní ẹ sọ wá ti wá nígbà mo wá dé n sì tí ì lọ yóò wà so ẹni tí àwọn ọmọ rẹ̀ fẹ́ ọ̀gbọ́ bàbá wa kọjá ẹni tó máa ló báyìí fún yóò kà ó àgbà kọ̀wé yìí fi kú wàtí ìzàkẹ́rà wà kọ̀wé yìí fi kú wàtí àlìjísì ẹni tó lè dáàbò bo obìnrin tí wà lábàdé kíni tí wà lábàdé pé ẹ̀dúró báyìí sotí ó wá kó kílódé òyìn àrẹ́bì Musa alkọ̀wé ẹlẹ́gẹ̀dẹ̀ kọ́ àlàmì ó ní ìyẹn ni pé ẹni tó ṣe é fọkàn balẹ̀ sí tọ́mọ obìnrin ṣe é dúró lọ́dọ̀ rẹ̀ ni tí ò ní jàmbá ìyẹn ni pé bàbá fi ọmọ fún yẹn ẹ má wo ibi títí ń ṣiṣẹ́ ẹ wo owó èèyàn ní ṣe ìyẹn ni pé o òsì lè jẹ́ olù ní ìfọkàtà àyàfi kó jọ́lù pàgbọ́ òdodo ó ní láyé náná lèmọ́lá àmì torí àsìkò ayé bẹ́ẹ̀ àmọ́ ọmọ bá bàbá ẹ̀ sọ bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ sì kí ṣùgbọ́n sọ قال إني أريد أن أنكحك عند ابنتي هاتين على أن تهجرني على أن تهجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصابرين.

ala lórí mẹ́jẹ̀mú kan áńtà àdúrà ní tánàníyà hijab ọ̀ọ́sìn mi lódidi ọdún mẹ́jọ ẹ̀rọ gbọ́ o ó wájú oye pé má rò pé mo fẹ́ fi ọ́ ṣiṣẹ́ o kan hajju ọdún kan wọ́n rí kí ni sàmánìyà ọdún mẹ́jọ ọdún mẹ́wàá ló fẹ́ kó lò ó ó wá sọ pé fàáyín àti mẹ́mta àṣírà fàmìlì ìdí bẹ́tọ̀ bá lè jẹ́ ó pé mẹ́wàá yóò jẹ́ pé fúnra rẹ̀ fẹ́ ìyẹn ni pé kì í ṣe pé òwò mo fẹ́ mú ẹ lò. márùn padà ka mẹ́jọ ní sàmì náà ti pèpè ọdún mẹ́jọ ó wá ní màmá àwùrí àná àṣùkọ àlẹ́ èmi tọ́ rí ọdún tí mo kù yẹn o. mi ìfẹ́ fara ní ẹ kì í ṣètì nira àbí tì mú nílò. Lẹ́tẹ̀jìdúnì insha Allah min mi insha Allah ọ̀rọ̀ tí mo sọ fún ọ yẹn. Sàtẹ́jìdù fi àmọ́sílá àtàlákì. Àǹfààní tiẹ̀ ní ó kíni ni ó jẹ. Torí pé ẹ̀ lè rẹ̀ yẹn kan tí ó sàǹfààní fún yẹn kan àyàfi kó jẹ́ nire. Ó wá ní sàtẹ̀jìdù ọ̀rìn ni inṣàlá nínú ẹni eré ìyẹn ni pé ẹni tí máa jẹ́ kí eré ó ṣe kí ni ó kó wọlé tọ́yìn eré ni mo fẹ́ kó wá bá ọ. ìgbìmọ̀ tó wà ń bẹ táwọn afa sọ fún wa ọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ ńlá kẹfẹ́ ló gbé wa lọ́bẹ̀ torí pé àbọ̀ lórí tànàbí wa musa alayhi salam. ètò bẹ́ẹ̀ já ló bẹ̀rẹ̀ pé ọdún mẹ́wàá yẹn yóò ṣe déédéé ọdún kan tí gbogbo ń tọ́ ṣe nílẹ̀ masari ó ṣe kí ni ó yóò ti lọlẹ̀ lẹ́nu wa yóò wá ṣe déédéé ọdún mẹ́wàá nígbà tó débì ọmọ tá tó o bá lo thirty eight ìjà ànábì ọlọ́run ṣe kí ni kò ní tì í forty years lọ́lọ́run rẹ̀ ń sẹ́ tóró ti mọ̀ pé ànábì ọlọ́run ni ó ti mọ̀ pé kí ni o ànábì ọlọ́run ni òye ọlọ́pàá tó jẹ́ pé tí ò bá ti dé bòlúùbù sálẹ̀tọ̀ àgbáyé ìhun òní ránṣẹ́ ó wá fẹ́ kí ìjà ànábì ọlọ́run ṣe kí kó pé torí pé tó bá lọ wà ní thirty eight yóò lòun ó padà sí mọ́sárì iṣẹ́ yẹn owó òsì ní tì fún níṣẹ́ èèyàn ni pé ńgbà tó lo forty yẹn tó pé báyìí wọ́n fi ilẹ̀ ní pé yá máa lọ pẹ̀lú káni àwọn ará ilé rẹ̀ ojú ọ̀nà títí ń lọ ní o ra'a nara qala alim kusu inni anastu nara la ya'tikum minha bi qabasin aw ajidu ala nari huda ó ní ẹsẹ̀ sùúrù o ẹ̀dùn lọ́nà yẹn kò sí ìyẹn wà láàrin ọ̀nà ńgbà tó mẹ́wàá ṣe tó pé tó ni wọ́n ṣe kí ni ni wọ́n ránṣẹ́ sí nígbà tá níbi pé forty years gẹ́gẹ́ wọ́n ṣe kí ni o. tó dásìkò. ntọ́lọ̀ ọba àlá tó bá fẹ́ ṣe nǹkan fún wa a mọ̀ pé gbogbo tó bá design fún wa òun gan ló fún wa jù. a àmọ́ ń kánjú ọlọ́mọ sọ wa lónìí kánjú mùmí ní ògbọ́dọ̀ máa kánjú ẹ ọ ṣe sùúrù programu yìí ń ẹ wa ẹjẹ́ àsanwó ká máa lọ. àdẹ́rùkọ́ gbogbo nǹkan pẹ̀lú ètò ọba ni ó ti tó ààrẹ ilé jọ́ǹpù kan fún kan ètò ọlọ́run ṣe jọ́ǹpù tó bá design fún bọ́kọ̀ bá bàjẹ́ lórí travel ẹ̀ o ká dúró ń bì lásìkò yìí ká نعم قالوا يا شعيب صلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا قالوا يا شعيب قالوا يا شعيب kékeré ọlọ́run ẹ gbọ́ bá ṣe pàǹdàbí ọlọ́run ni kí náà dé o ìrẹ́ àṣùwáyé ìrẹ́ àṣùwáyé wọn ò pé pé ìrẹ́ tó pé rẹ̀ lójúṣe ọlọ́run wọn ò tí gbà tẹ́lẹ̀ àwọn alákìrí yá ṣùgbọ́n yìí. àfàlàtúnà àmúrúnà nàkúrúkà máa yà àkúrò àbá àmúrà. wọ́n fẹ́ fèsì lórí ọ̀rọ̀ méjì tó lékiri tó pè wọ́n sí kí lọ́rọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí dáwọ́tò tawhid ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń kọ́ adamu e tẹ̀sí fífìlì kìlíà wọlé mizan kọ́má gbé súnmọ̀ kù méjèèjì náà sì fẹ́ fèsì torí pé àná pé àwọn akọgbẹ pé yá sọ ebu ilẹ̀ sọ ebu asọ̀lá wa dúkà. asọ̀lá bóyá àwọn àrùn rẹ tó rẹ tó máa kíhun òun ní sọ fún ọ nípa ọ pé káwọ òfin tá bàbá wa ń ṣe ni o ọlọ́run tá bàbá wa ń sìn ló ní káwọ lẹ̀lẹ̀ irun rẹ ní sọ bá ń torí kí ló dé lóòótọ́ làkọ̀dé sọ́nà àkúlọ̀ àǹbíyá gbogbo àwọn anábì ọlọ́run wọ́n ṣe kí ni wọ́n kí wọn walakin ja'alna ibaratu anis sala ẹ bí máa ná àdí sẹ́sìn rẹ ló jẹ́ kí ni o ẹ̀sìn tó ń sìn ló kọ̀ fún ẹ kó má ṣe kí ni o ká má sìn ọlọ́run bá wa ó wà ló kí ni àsọ̀lá lè má dà torí kí ni torí pé min ahamu sa'ayo nínú àwọn àmì ẹ̀sìn tá tí ò bá ti kírun kì í ṣe kí ni o kì í ṣe mọ́mì wọ́n wá rí fún àwọn àpè àsọ̀làwà túkà ìyẹn ni pé àbínúkà sẹ́sìn rẹ̀ ìrun kíkí tó ọmọ kírun Àmúrúkà nàtúrúkà máa yà àbúrú àbáàrùnà. Ṣé orí pa ọ́ láṣẹ pé ká máa ṣe kí ni? Ṣé ìrún máa pààyàn láṣẹ? Ṣẹ̀rọ̀ kéèrè sí máa pààyàn láṣẹ. Kí ló wí? Inna salata. إن الصلاة تنهى عن يا عباد الله أول شيء ẹjá lọ mọ̀ wípé awùwàlù máa yọ hásàbò àlẹ́yìn ìlàbù yẹ́wò mọ̀lẹ́kìyàmá àsọ̀lá. ìrún ò ṣe fi ṣeré bọ́lọ́wọ́ bá sẹ̀yìn lólórí eré yóò jò mọ̀ ẹ̀mú kí. torí pé olùrùmúdìdì ìmáàdìdì ó bẹ́ òpó ẹ̀sìn ibẹ̀ ni ìpìlẹ̀ wà báàdà ṣàhádà lẹ́yìn ìjẹ́rìí méjèèjì sọ̀lá ló torí pé wàá yíyà sí ìlàtò bẹ́ẹ̀ni ẹ̀là wà rọ̀bù olókùn tó so ẹrú mọ́ta ni máa ọlọ́run rẹ̀ òun lọ̀nà tẹ́rú máa bá àfi bọ́lọ́run rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà ńlá tó bá bà pé oore ń bá ń tọ̀ lọ ẹ̀rùn ni ó máa mójútó ẹ wá wo òun yẹn ọwọ́ táwa ti gbọ́dọ̀ káwà travel tí bá débi kéèyàn lọ́nà máa kírun ẹ̀rọ kanu eléyìí tẹ̀ tí máa ń sàn díẹ̀ díẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé òun náà mi torí pé ń lọ lára lórí tí òun sábà bí fún eléyìí tó wá ga jù tó yẹ kó yé wa kayfa ta'muruna salah wa ma hiya anwa'u salah allati ta'muru ibadahu aw nahyu anil fahsha irú òun wo gan ló lè kọ̀ fún èèyàn níbi tí ò dáa irú òun wo sí òun báńkì irun tá a bá kí tá a pé àwọn àrùkánù rẹ̀ déédéé àwọn súnmọ́ rẹ̀ tó lé kíni tó pé tá a kí dáadáa bá a dábìsẹ̀ lé kíni bó ṣe kí irun yẹn ló mọ ṣiṣẹ́ lára yẹn àwọn yẹn kírun for twenty years àmọ́ ẹ̀ lè lápẹ̀rẹ̀ kó ń kírun lára wọn ó ní máa ja alájà àjàbàjẹ́ àjàkú akátá lọ́rọ̀ nínú àlámọ́ni rẹ̀ ó lè máa jalè ó lè máa ṣe zìnà ó lè máa mutí ẹwà rò pé ẹni tí ṣe kí ni òní nígbà táwọn big boys wá sàdúgbò táwọn abẹ àwo wọn abẹ àwo mi o ìbẹ̀wò tó tún kẹ̀kan tó kí máa ṣe wá bẹ̀wò àwọ àwọn tó lápò gbogbo wọn ní <laughs> sẹ́kẹ̀ yẹn ọlọ́wọ́ kẹ́lá sáré tán pàdé nù kan nínú àwọn mọ́mù tí dìjọ ah na you pray for us then oya go go go go àwọn wa ní tọ̀ pé kírun mo ní kò kírun ìrún kọ́ ló ṣe kí ni ìrún ló kí ó lọ sẹ́sásáìsì yìí torí pé ìrún kayfa yusalli wa huwa yaqum aw fi zihnihi qatl al-abriya yóò máa bẹnu làákẹ́rẹ̀ pé òun fẹ́ tẹ̀jẹ̀ aláìsàn sẹ́bí òṣè sọ lórí ìforíkalẹ̀ nu pé ọlọ́run jẹ́ ìrìn pa o ọlọ́run jẹ́ olówó olówó kó o sẹ́bí òṣè máa ṣe nù kò tí kírun tẹ́lẹ̀ máa ń kírun dáadáa wọn ò ní sọ fún èèyàn tẹ́lẹ̀ pé tó ń bọ́ bàbá mò ń kírun fúnra rẹ̀ mò ń kírun ẹ ti tẹ́yẹ̀ ti sùn rí tásìkò mú sí tó tó sì dìde tí wọn ò sì jí bóyá kò tí ì ṣẹlẹ̀ sáwọn yẹn dáadáa àwọn yòó tí ì mọ̀ kí wọn dáadáa tí ó láti gbogbo gbogbo àsìkò ń báyìí ó bá dàgbà tí wọ́n fọwọ́ kàn àrọ́jùlù kọ́lùbùkù mọ̀álàkùn bil masjid law kana kọ́lùbù ìsáni mọ̀álàkùn bil masjid daiman tó bá kẹ́rin yìí yẹn bá ti so mọ́ mọ́sálásí gbogbo gbàtàsìkò èèyàn máa sọ fọ́ba adẹ́dà tí wọ́n fẹ́ sùn ẹni ní orí tó wà rí àlámù oníṣe òun lè jí mo ní rárá ó ń sùn tẹ̀mítẹ̀mí nìyẹn àìsùn tẹ̀mítẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ó fẹ̀mí ara rẹ léra rẹ lọ́wọ́ ó fẹ̀mí rẹ lẹ́ni tó lẹ̀mí ẹ lọ́wọ́ tó bá fẹ̀mí rẹ lẹ́ni tó lẹ̀mí ẹ lọ́wọ́ yóò ṣe kíni yóò jí ẹ ẹ tó bá sùn bẹ́ẹ̀ tó bá sùn yẹn dáadáa wọn jí lásìkò yẹn téèyàn sọ fọlọ́run tó bá fẹ́ sùn pé ọlọ́run tásìkò tààjùdì bá tó ọlọ́run mo fẹ́ ọba dada lọ́wọ́ ọlọ́run sì mọ̀ pé àmọ́ náà ló gbé mi lọ́wọ́ àfi kí n ṣe kí ni kí n pé fún un tó bá yẹn yóò sọ̀rọ̀ ṣe eléyìí قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا ó bá jẹ́ wípé ìrun rẹ̀ ẹ̀sìn tó ń sìnwó ló wá ń sọ fún ọ pé káfíń bàbá wa ń ṣe lẹ́lẹ́ irọ́ ló pa o pọ́blẹ́mù tó sì ń báyé náà dì sí náà ò tí ì lórí ẹ̀ kí ni pọ́blẹ́mù yẹn àkàdà wàjágínà àlẹ́ yìí ábà àná bá a ṣe bá a tá bàbá wa ṣe ń ṣe làwọn náà ṣe kí ni o àná ibi tá bàbá wa ń ṣe lẹ́lẹ́ o ó ní òjẹ́ kíkọ́ ọ̀pọ̀lọpọ̀ òsà tó kù láwọn ìlú kọ̀ọ̀kan ó ṣe kí ni ó panu téèyàn bá lọ́nà òkè báyìí òkè báyìí òkè báyìí yóò rí pé ha àgbọ̀n òsà ń bẹ nínú o kò sí ibi tí ò sí ibi tí ò sí ẹbọ ẹbọ kéékèèké wà mẹ tí ò sojú lówó gan kátàkó nǹkan kan ìmí náà wà mẹ lẹ́yìn pé a wọ́n dára bá a ṣe máa ṣe lá bá bàbá a ṣe máa ṣe nù tẹ́ bá kí n náà mọ́ṣáláṣí kan àti tẹ́ẹ̀nì kankan bẹ́ẹ̀ á yóò lé ilé yorùbá súnmù sí ọlọ́run wọn ra ah, ìwọ kọ́ lọ ọkọ̀ọ̀kọ́ lágbólé wa bá bàbá wa bá kó lágbára má bàbá wa lórí ni ẹni fún ilé àbòjú rẹ̀ kan ẹ̀rí kó má bàbá wa ṣe máa ṣe tẹ́ bá dọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ibi tí màmá máa ń dúró bẹ̀ kí ni ma ṣe yóò ga ẹ̀yẹ wa ah, bàbá kọ́ mọ́sálásí mi àti ẹ̀gbọ́n ìgbà bàbá wa kọ́ ẹ má akada wàjáde àlẹ́ yà bá irú kéwòn lọ lè tí ó sọ pé báyìí ò dá eléyìí rẹ ní ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ máa wo ìtẹ́ ìkírun máa mú bẹ̀ bóòdù ó ṣeṣe yóò bẹ́ǹdì ṣe fún rìn kiri gan ìtẹ́ ìkírun yóò bá bá kírun bá bàbá wa fún wa bàbá kírun fún wa kírun sọ ẹ́ pé kì í sí pé wọ́n ń ṣẹbọ o àmọ́ tí wọ́n ń ṣe torí tán bàbá tàná wà lórí ẹ̀mí òfẹ́ fún o tó sì jẹ́ pé àwàlọ́ ká na àbá wò mí. àwàlọ́ ká na àbá wò náà yá inú ẹ̀ṣẹ̀ ìnáwó wọn náà yá ẹ̀dùn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà kò hàn sí wọn òun ni wọ́n ń sọ fálábì ṣùgbọ́n alayhi salam pé ṣé nǹkan fún àwọn yóò ní káwọ́ fi ọlọ́run tán bàbá wa ń ṣe kí ni o èmi àmọ́ sọ́lá mùsọ́lá ilé tó àbàbà wa ń gbé lánàá làánà òsè kí ni o lánàá ń gbé ilé ni o bẹ̀rẹ̀ báyìí kó tó wọlé wíńdò rẹ̀ ó sì wà lọ́ọ̀kan lọ bẹ́ẹ̀ yóò bá mú sànà àwa ọmọ òde ìsìn ẹ̀ẹ́dùn àpótí ni lọ́wọ́ rẹ̀ tó kàn ti sànà mi ti wíńdò wà ẹlẹ́ẹ̀kejì na ni fi ra àmì táìsì o torí bí náà àti bàtà bàbá wa ṣe tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n sọ pé bá bàbá tàwọn ṣe ń ṣe nù tó bá débi ìṣẹ̀lẹ̀ ayé wọ́n ṣe kí ni ah, ṣẹlẹ̀ bá bàbá yẹn ọ̀rọ̀ wọn ò ṣe tẹ̀lé náà àmọ́ kò débi ẹ̀sìn sìn ọ̀sọ̀ pé rárá ẹ̀sẹ̀ yẹn bá jẹ́ débi tẹ́tí fẹ́ǹsì kù wọ́n ní bá bàbá wa ṣe máa ń ṣe lánàá wọ́n á máa <laughs> so oríṣiríṣi àwọn àwọn àkọ̀wé òun náà làwọn àwọn àjọ ànábìṣọ́ ìlú sọ pé àwọn òní fi tá bàbá wa ṣe kí ni tí wọ́n

àmọ́rọ̀ sàkáwọn ò sí ìwọlé tọ́lá mi lè pé this property belongs to them you cannot maybe give them one out the way to do what to do with it òun ló pàpàlọpà bàbá kan tí wọ́n fi ń kọ wíìlì sí tí wọ́n ń pé ogún wọn lẹ́lẹ́ ó ní sèbémi mu ní wọ́n bá dàṣe òun ní ṣe kí ni o lọ́wọ́ ti pín ìbá fún ọmọ táyẹ̀sẹ̀ bí ó fún nígbà ìyàwó tó sì ti lọ ó fún ní nǹkan ìyẹn ṣe wàhálà yóò ní bó ṣe fẹ́ pín ni anafaalu fi amuwaali nana nasa ìdákẹ́jì yẹn pé lánàfaalu alimọ́mi láyàfaalu fi amuwaali yìí kẹfà sa mùmìnì kẹfà sa mùmìnì ò ní ṣe bó ṣe fẹ́ وذا kíni o nínú owó rẹ̀ wọ́n bá fi jẹ́ mùmìnì nìyẹn this is problem tó ṣẹlẹ̀ pẹ̀lú wẹ́ẹ̀sì àti kíni àtọ̀rẹ̀ ẹ̀sìn ara wẹ́ẹ̀sì gbà wípé tẹ́lá kírun ẹ̀ máa kírun àníkẹ́yẹ̀ máa kírun àmọ́ kọ́ máa sọ pé owó kan ní halal owó kan ní kíni o haram problem gan ni ní wọn ò fi nígbàgbọ́ nínú rìbá wọn ò nígbàgbọ́ nínú ẹ̀ wọ́n bá ń kọ̀ntró owó kẹ́ iye báyìí bákan ní kò ṣe ṣòwò rẹ̀ ẹ̀ wá gbọ́dọ̀ kọ àgírímẹ́ǹtì rárá àmọ́ tó bá ní wọ́n bá fẹ́ sàbò sí wọn mọ̀rọ̀ àgírímẹ́ǹtì wọn lè kọ́ tábò sí òsì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dáhùn pé ò lè pé yẹn tí wọ́n bá fẹ́ gba owó wọ́n bá fẹ́ jẹ owó yẹn níjẹkújẹ wọ́n mọ orúkọ àgírímẹ́ǹtì lè kọ tí ó sì ní pé ẹni tó lówó wọ́n ní tábàbá yẹn execute iṣẹ́ yìí ọdún mẹ́wàá láwọn fi wá po kí mo pè é ọdún mẹ́wàá lámàdé kí ni lámàdé wa kó àmọ́ àbáyé kan rẹ́yìn lórí so ó jọra wọn bóòlù àti bẹ́ẹ̀ kọ́ńtífáì rẹ̀ á kọ́ńtífáì rẹ̀ pé irú àwọn màtẹ́ríà mélòó lẹ́mọ̀ rí inú epo ẹ̀kejì ẹja máa wọ̀ pé iye tẹ́ẹ̀ máa wà ní oṣooṣù ní rárá torí pé wọn ò fẹ́ gbà kápẹ́kẹ́ sẹ̀rí àsọ pé bá a ṣe rówó ní bá náà لا يزال قدم العبد يوم القيامة حتى يسأل إيه أن أربع في ماله nípa owó bí nípa owó rẹ̀ bolo ti rí bolo náà kékeré o bolo náà sí. hada min alamati iman ìgbàlè nínú ìjẹ́mú mi ní ọmọ ènìyàn òun ni kó sẹ́sà irú kílò òun máa jẹ ẹ̀kejì ká gbà pé owó tó wà lọ́wọ́ wa sẹ́mi fẹ́ẹ́ owó tó wà lọ́wọ́ mi bolo fi ra yẹn tí sì máa ẹnu wà lẹ́nu ṣe báwọn pẹ̀ owó mi ni kò sí mọ́tò mi lọ ti gbogbo owó lọ́wọ́ rẹ ni ẹ̀bẹ́ mi mo lọ́wọ́ owó rẹ ni lóòótọ́ àmúnibọ́sẹ̀ lé náà wọ́n sì lè fowó mi tìyàn mẹ́lẹ́ wọ́n kò sì lè rán ọ lẹ́wọ̀n tó tọrọ bá sẹ́yìn ló lówó sẹ́yìn fowó rẹ̀ ṣe ni ìyẹn kọ́ ọlọ́run fẹ́ máa bóòlù láti ná owó rẹ̀ tó lówó yàrá mẹ́rin ni wọ́n bí wá léèrè lórí ẹ̀ أن نفعل في أموالنا ما نشاء إنك إنك لأنت الحليم الرشيد إنك لأنت الحليم الرشيد nítorí ọbẹ̀ sọ fún wa ní wípé rẹ nìkan ni làákàyè rẹ pé jù nù ẹ ẹ ti dẹ̀dẹ̀ ọbẹ̀ kan pé ìwọ nìkan lọ́mọ̀nà halim ìyẹn pé ìwọ látẹ̀mọ́ra àwa ò látẹ̀mọ́ra àbí so ìwọ látẹ̀mọ́ra jù wá lọ torí pé alhalim ó lẹ́ni tí ó látẹ̀mọ́ra dáadáa rọ̀ṣíì

àrọ̀ àìtùn ẹ̀wò dáadáa o ẹ̀ǹkóńtù ara àbẹ̀yìn ilẹ̀ ti nà ẹ̀rọ bì tó bá jẹ́ kọ́lọ̀ bá sàánú mi ìyẹn ni pé tí mo ń sọ fún yìí tó jẹ́ pé kì í sọ̀rọ̀ mi ọ̀rọ̀ ta ni o ọ̀rọ̀ ọlọ́run á ń já ẹ̀dá ní ìlú àbíyá ìyẹn ni pé tó ṣe mí lànà bí ọ̀rọ̀ ọlọ́run ni mo ń sọ fún báyìí náà ti bè máa ná al-Qur'an wà lóru wa tọ́lọ̀ ń ṣe ní ni o lànà bí ọlọ́run tí mo wá ń sọ̀rọ̀ tí bá ṣe báyìí tí ó jà sí fún ni téèyàn bá ṣe báyìí tí ó jà sí fún ni

ó ti gbàgbé pẹ́ni tí ń sọ̀rọ̀ ta ni o ànẹ́bọ̀ Muhammad nàmọ́ sọ pé láyé jí ti àádù máa kí ni máa nọ́ọ̀sì tá a bá ti ní nọ́ọ̀sù nínú Al-Qur'an nọ́ọ̀sù nínú hadith ànẹ́bọ̀ Muhammad kò sí kí ni o bẹ́ẹ̀ ó yẹ ká lè lo ọgbọ́n orí wa náà ọgbọ́n kí ni ìyẹn ni pé ó jẹ́ kó yé wọn pé ọ̀rọ̀ tó ń sọ yìí òun lẹ́yìn lórí ẹ̀ ń kó tu yìí mo rí ẹ̀rí ọlọ́run ṣe mí lànàbí ọlọ́run látọ̀dọ̀ rẹ̀ náà. ní ní wùrí hasana ṣé àmọ̀ pé tó bá sọ pé máa ń rí ìdù mí ń mí rí ìyẹn pé mo tí mò ń sọ kì ṣe pé mo fẹ́ kẹ́fì rọ̀ mí lọ́rọ̀ wọ̀rọ̀ sọ́kọ̀ ní ní wùrí ọlọ́run ti ṣe ni ó kúlá as'alukum alayhi mẹ́kìlẹ̀ min ajri in ajriya illa ala Allah ìyẹn ni pé mi ò gbèrò kẹ́rọ̀ mi lọ́rọ̀ kankan warazaqani minhu rizqan hasanan wọ́n náà fà wá àdébọ̀ ọlọ́run Ṣuaibu alayhi salam wọ́n jẹ́ ìyẹn ká tọ́lọ́run sí kí ni tọ́lọ́run ọ̀rọ̀ ìyẹn ni pé jẹ́ ẹnu rẹ̀ tó sọ́tí làkọ̀dà afúlà man aslama wà rizikuhu kàfàfà pàápàá ó ti jèrè ó ti sẹ́kìnì ó ti jèrè ẹni tó ṣe islam wà rizikuhu kàfàfà ìjẹ́ ẹ̀mú rẹ̀ sẹ́kìnì ó wá tó ó gba títú pẹ̀lú tọ́lọ̀ ṣe fún un ó wá lè tẹ̀sán lọ́kẹ́ ẹ má rò pé torí owó pẹ́pẹ́ yára tí mo ń ṣe bí a pé ọjà tí ń bá tà kí n fi tẹ́lẹ̀ nílò owó dúró rárá rọ̀zákọ́ ni mi ni o alẹ́rìí yẹn rìzùkú mi yẹ̀ ṣá wọ́lọ́ àrísùkú làyà tì mí ayé ìjì àti kéèlà mi o àrísìkí ò ní wá bá rẹ̀ kankan láti gbé kankan tọ́lọ́ dání mímí kù ọ̀dọ̀ ọlọ́run àrísìkí ó tún wá rọ̀ mí lọ́rọ̀ rífikọ́ àsànà àrísìkí tó dáa ìjẹ́ ìmú tó dáa tó rọrùn náà. wàá orí ìlú àìmọ̀kọ́ nípa omi ilá máa ń hàn kún àhàkùn hàn. pé àdébò àṣùwẹ̀ ìbò sọ fún wa pé khatibul anbiya ni ó ní tí mo sọ fún yẹn problem tí a ní pẹ̀lú àwọn dá ìnìyẹn alẹ́bí ìyá àmúrù àwòyẹ́ ni ànẹ́sù àṣẹ ìwà tẹ̀tàmú yóò máa kọ̀ fáwọn ẹ̀pẹ́ ẹmẹ́sẹ̀ báyìí mo tó ń kọ̀ fún ẹ ní ó ṣe kí ni ó ní ó máa ṣe ó ní máa wùrí ìlú àdúgbò khalifa kan ẹ má rò pé tí mo ń sọ fún yín ẹ ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ ó máa ṣe kò dáa kì í ṣèṣe sí ẹni rẹ kò sínú ṣèṣe ẹni tí ń pèpè sọ́dọ̀ ọlọ́run pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹnu mi ní kí ni ni ẹ mi. àwọn ẹnu àwọn ẹnu wọn dùn gan tẹ́bá ta ti bá wọn jó ni bó dẹ̀ ṣe rí nìyẹn wọn bá tí wọ́n pera wọn lẹ́nu wọ́n bá wọn níbi tó burú pé àsáfà náà máa tún sọ mọ́ sẹ́mà àwọn àrò pé ìjà àfa ó lè yọ ẹsẹ kan lẹ́ẹ̀lẹ́ pé àfa lè máa ṣe o ó lè máa kò gbọ́dọ̀ tí má ti sọ fún yẹn wípé má ṣe báyìí òun náà ṣe kí ni o àtàkùrú nà ní àṣà kò gbé mi. Àwọn àpamọ́ láti kó máa ṣe dáadáa, àwọn ò ní ṣe, ṣé ó lè fi bàbá akẹ́ tó pé mu? Ẹlẹ́kẹ̀ẹ́jì máa tó bá dojú àlùkè àná ọlọ́run. Wọ́n táwọn yẹn bá dénú àlùjẹ́ náà.

bíkọ́nà kó jọ sábẹ́ta àkọ́dá mi ní alàlhàk kó jẹ́ kẹ́mi àtọkàn wa àtẹsẹ̀ wa kó dúró lórí òdodo. ohun táwọn ènìyàn máa fún ọ lẹ́sìn yìí pé lóòótọ́ ni mo jẹ́ ni tí máa pa yín láṣẹ dáadáa wà láàjì àmì mi kì í ṣe. àmọ́ mo jẹ́ ni tí máa ń fún yín lórí tí ò da àmọ́ tí mo pọ̀ fún yín gẹ́gẹ́ ni mo ṣe kí ni lòun ṣe bóòlù ọ̀rọ̀ sí fẹ́ẹ́ lójú ànábì ṣe sọ pé má wù ní ìlú àná wà á wù ní ìlú àná ọ̀hún ní mabọ̀ nílá máa àkùn ni mò ń padà lọ ọbẹ̀ lọ sí kò jọ ìyẹn ló fà tó tẹ́tẹ́ tẹ́ ẹ bá rí nínú ìjìyà wọn tí máa ń pọ̀ jù sẹ́ẹ̀ mọ́ nínú ìjìyà ọmọ ènìyàn òun ni kápẹ́yàn ní force kápẹ́kòkè force security agency káwá gbọ́ pé olùfin bọ́ọ̀lù ìjìyà wọn ṣe máa rí kò sí tí wọn ò lè ṣe fún un a rí pé nígbà kan nígbà tí iṣẹ́ àwọn ọlọ́pàá níyì gan tó ti tíṣẹ́ tí mo pè ọlọ́pàá tó níyì gan nígbà tí sìgá sì gbajúmọ̀ dáadáa tó sì ò tí gbà lọ́wọ́ àwọn èèyàn tó ló sì ló gbà lọ́wọ́ àwọn èèyàn díẹ̀díẹ̀ àtàdúà àwọn ẹni ọlọ́run tó yẹ ọlọ́pàá kò ní dé fìlà rẹ̀ kó wá máa ṣe kí ni o kó máa mú sìgá mú bí dáa tẹ́bàdẹ́ pàtó ẹ lọ pa àwọn ẹ lọ pa àwọn ọ̀gá rẹ̀ wá lẹ́yìn rẹ̀ kẹ́ wá wo ọ́fíìsà tó mú sìgá lórí ìdúró ọlọ́pàá kò sì ní máa jẹun àbí kó máa mú mi kó wá kékeré o kó wá dé bẹ́ẹ̀lìtì yóò ṣe kí ni lókè ẹwọ ìtìzám wọ dọ́t àlàyé alẹ́kọ̀ọ́nù ìdúódédé lórí kí ni lórí òfin nígbà tí wọ́n dúódédé àwọn aráàlú náà ṣe kí ni adúódédé àmọ́gbà tí wọ́n ò dúó kí láàrín náà ṣe wọ́n mọ̀ ọdẹ bá àdáni wọ́n lọ bá wọn bíkà tí mú gbó àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ security agency ní ọ̀lọ́gbẹ̀dá àdáni wọ́n sì rẹ̀ rẹ̀ rẹ̀ àwọn agbowó ọ̀sán owó ọ̀sán o so bóòlù àṣẹ rẹ̀ pé rí ni ó ṣe rí gbogbo ẹni tí máa ń pààyàn láṣẹ dáadáa tó bá fẹ́ káwọn èèyàn ó tẹ̀lé kó kọ́kọ́ ṣe kí ni o kó kọ́kọ́ máa ṣe òun gan ni kó kọ́kọ́ kí ni kó kọ́kọ́ ṣe tó bá ti ṣe kí ni àwọn orí kí ni yẹn rọrùn fún àti pé kí ni yẹn dá lójú ṣe lè yẹn ń ta jẹ ń àbí ó wá rán ọmọ ní kíkà lè báwọn ìwọ àṣọ bábà làárẹ̀ ó bàtà làwọn ìgbà ó máa kí ni ní ọmọ lọ́la rẹ̀ sì jẹ́ anabiwa Muhammad èké wọn bá bí a tó ó ní pé tọ̀ lọ́dún yìí mọ́ a o a lọ́dún mi àmọ́ lọ́dún yìí o ibi tá a náà lọ́wọ́ kára pa ti gúnra ẹ máa kẹ́sì torí pé ẹran ya ti lé ní fọ́lọ̀ pé ilé rẹ̀ láti lọ gun a ti tàwa bùlẹ̀ ọlọ́run pé kò yẹ kó jẹ́ ká gbà èrè oṣù ọlọ́run bẹ̀gẹ́ bí pépà ànẹ́bí ọlọ́run ànẹ́bí ti mẹ̀ pé tó lóore lọ́lọ́run ṣe kí ni ló lẹ̀ fáwọn ẹ̀ so wọ́n wà rẹ̀ lọ́tàn ṣe létú bìt ipe àti fa orí àwọn níbo níbẹ̀ so ọ̀rọ̀ yẹn bá ànẹ́bí mi ló jẹ́ ike àtọ̀lọ́lọ́run kó máa bá ó wọlé lọ ìyá wa ó mú sálámà ó wá rí lójú rẹ̀ pé ah ó ń ṣe ọlọ́run wàhálà ló dé ìjọ rẹ̀ ó parun nìyẹn ìtumọ̀ ẹni pé tí wọn ò bá ti ṣe tó ní kí wọ́n ṣe tó lè jẹ́ ká wọ́nà mi tí wọ́n fi ṣe ìbínú ọlọ́wọ́ ṣe kí yóò sọ̀kalẹ̀ fún wọn wọ́n khalafa tani o فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم بعد ta kọ́ lóun fòmìnir dáadáa tì á ah, àwọn tó sì ti di tì wá bá wa wọn lẹ́nu eré tẹnu báwa àti lọ́bọ̀ sọ̀kúndíà á nà àbí bàbá rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ń tẹ́ ẹni náà ó mùsàlámà ọlá pé àgbàlagbà ni ó sì gbẹ̀gàn a sì máa ń tẹ́tí gbọ́rọ̀ obìnrin gbogbo ọ̀rọ̀ obìnrin láwọn náà ń jẹ ọ̀rọ̀ obìnrin á gbọ́ wa yọ̀ wá jọ̀ ọ wá nínú iṣẹ́ ọlọ́run wọn ò ní fẹ́ fà á wọn àmọ́ tó yẹ kó ṣe fún wọn nìyí má fà á rí tiẹ̀ nínú bo nínú ilé jáde lọ fà níta ẹtikẹtẹ káàdé ka ká máa fárí lọ kó máa borí kiri kí àtọ lọlọ kó máa bá bàtà anábì kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ rárá bára mi ṣe bọ́ ta mọ́tò rògbà ọ̀rọ̀ lọ́mọbìnrin yìí sọ ọ̀rọ̀ wà mẹ́ẹ̀ sọtiyé ṣe jáde nù bá pẹ ẹni tí ó tó yá wọn fọ pé ọ̀rọ̀ kì í máa ṣe péré ẹ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ọ́ àjẹpọ̀ ọlọ́run rẹ́síkì wọn mọ̀ látara ta ni ìyẹn ni pé tá a bá fẹ́ káwọn òun ṣe dáadáa ẹjẹ́ àwọn òun ṣe dáadáa wọ́n máa wòlé ìdù àwọn ọ̀fà àlefà tó wọ́n ti dáadáa. wọ́n máa wòlé àwọn ọ̀fà àlefà tó ń ilá máa ná òmùránù. ìmúrí ìdù ìlànà islam kàmáṣẹ́tọ̀. ìmúrí ìdù ìlànà islam adẹ́tẹ̀ wọ̀rọ̀ àkúndùdáwà làbúdà yẹ kùnà fi hà mọ́sàlá. tá a bá ń pa èèyàn lọ síbi nǹkan kan ẹjẹ́ àdìgbẹ́bí tá ń pè wọ́n sí ibi tí dáadáa wọ́n ṣe kí ni tó wà ní. ẹ má jẹ́ torí àǹfààní tiwa torí kí mo pè torí àǹfààní tiwa masla umma wọn ni masla amu muqaddamu ala masla àǹfààní a máa ń tì síwájú ọ̀pọ̀lọpọ̀ ń bẹ náà àwọn tí wọ́n ń pè wá sójú ọ̀nà torí àǹfààní tiwọn ni wọ́n fi pè wá sọ́dọ̀ ara wọn wọn wá sọ́dọ̀ àmọ̀ o ìgbẹ̀yìn oṣù irọ́ ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń ṣe ni ni wọ́n ń pè wá sí ó yẹ pè wá lọ sí ibi tó ṣe ni tó lóore bẹ́ẹ̀ wà lábàdé bákan nù mùsùlùmí ẹ sọ fún pé lọ báyìí ìwọ náà lọ náfìlà báyìí lọ báyìí àmọ́ wá sọ pé á ẹ má wọlé báyìí báyìí ni ara má ṣe báwọn téèyàn bá péyàn lọ tó lóore ẹ ti gẹ́gẹ́ pé lọ wà má oníkíní ìyẹn pé tí mo ń pè ní sí dáadáa ni o mọ́sítà tó àtù bí mo ṣe kí ni o bí mo ṣe lágbára mọ́ tẹ́ ẹ bá rò pé bákan èmi ń pè ní bí mo ṣe lágbára mọ́ ni. Wàmà tọ́wọ́fíkì ìlà ìlà. Ìtumọ̀ ẹni pé tèmi ní kí n pè yín ẹni tó lè jẹ́ ẹsẹ̀ kò ń gé oore tá ní o ọlọ́run nítorí ìlàsílá mọ̀sàfàtù ẹja sọ fún gbogbo olùpèpè kó pè wá bó bá ṣe lágbára mọ́ kó fi kò ń gẹ́ sọ́dọ̀ ta ni sọ́dọ̀ àlá kó máa bẹ́ẹ̀ lọ́pọ̀ ọlọ́run tí mo wí fún ẹ ìjó ṣe wọ́n láǹfààní wà má tàn fi kù. ẹni tó jẹ́ kẹ́mi ìgbó lè máa sọ̀rọ̀ wà má tàn fi ìlà ẹni tó jẹ́ máa sọ tí mo sọ fún yìí kò ń gẹ́ kàlá ọlọ́run mi kò ń gẹ́ àrùn rẹ̀ yọ kì í sagbára mi o ìyẹn ni pé èmi tẹ́ ẹni tí mò ń sọ fún ìyẹn ni pé àwọn èèyàn ó ríra wọn lórí pé bí màláìkà ẹni tí ń pè àwọn èèyàn kí mi mọ̀ rí àánú ọlọ́run fáwọn náà ni ẹ tọ́ba bá ń pè àwa náà gan ó wù wá káwa náà gẹrun apá kan káfa apá kan lẹ́ẹ̀lẹ́ àwa náà láìkẹ́ sẹ́tìgẹ́tẹ̀ ó dàbí ni bá sọ fáwọn èèyàn pé ṣe àmọ́ kékeré wọ́n mọ̀ sọ fún wa pé ẹ́ kúta ṣe yóò dá àwọn tó ń láìkì rẹ̀ káwọ spaghetti àbí káwọ indomie ìlú àwọn asòsì táwọn náà wọ̀ kiri tága àwọn tó ń ní nílé àánú ọlọ́run ló ṣe kiri ló lé pa náà táyìn náà bá rí ọlọ́pàá àánú ọlọ́run ni ṣe àmọ́ tẹ́wá sọ fún ìyàbá yẹn ìyẹn ní sọ ma pé kì í ṣe pẹ́mi náà lágbára kankan àánú ọlọ́run ni wàmátà òfin عليه توكلت وإليه أنيب عليه توكلت ọ̀rọ̀ tí mo sọ fún yìí ẹ má rò pé mi ò nídìí owó èmi náà àmẹ́ni tí mo gbára lé lórí gbogbo ẹ̀ عليه توكلت ọlọ́ọ̀ni mo ṣe kí ni o ni mo gbára fún lágbára kankan ọ̀dọ́ rẹ̀ sí ni màá ṣe kí ni o ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد. عليه توكلت ọ̀dọ̀ Ọlọ́run máa ṣe kí ni Ọlọ́run ni mo gbára lé ìyẹn ni pé àdáyìí alhakik olùpèpè dáadáa sọ́dọ̀ tani sọ́dọ̀ Allah kì í gbára lé nǹkan mi o bẹ́ẹ̀ lónìí problem ta ní pẹ̀lú àwọn dáhìn wa òun ni pé àwọn fúnra wọn ni wọ́n ń pè wá sọ́dọ̀ tani sọ́dọ̀ ṣètọ́ wọ́n wá tún sọ fún wa àwọn tó ní ká pè wá sọ́dọ̀ ọlọ́run wọ́n wá ń pè wá sọ́dọ̀ èṣù kéèyàn ó dóbe wá sí kó sọ pé ẹ wá téèyàn bá fẹ́ rí téèyàn bá fẹ́ rí àkìní ó ní yóò kọ́kọ́ kẹ́yìn sọ́lọ̀ náà

mi sì lẹ́nu mi ti máa sá lọ bá ń kọ̀rọ̀ àti gbangba tó pàtó ni tó kọjá òru bẹ́ẹ̀ tó máa ń le gan ó máa ń le gan táwọn máa ń sọ fún wa pé tẹ́ ẹ bá dọ́pọ̀lọpọ̀ òde tẹ́ ẹ bá ní káwọn sókè ìwúrẹ́ ẹ wà à ń lọ jagun ní àbíké lẹ́nu fi sápò sọ yà wò pé kí ló dé sẹ́mà ó dà yẹ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wá sí wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń pọ̀fọ̀ wọn tó kí ni o wọn ń pọ̀fọ̀ ẹ̀dá kéde sọ fáwọn tí ń bá sọ̀rọ̀ àbẹ̀yẹ bẹ́ẹ̀ pilẹ̀ ibi tí ó ti máa ṣe wá sí ibi ó tó kí ni o tí ó ti máa ṣe wá sí àbí bẹ́ẹ̀ kọ́ mọ́sálásí ó wá ní tó wà ń bẹ̀ ní wípé àkọ́kọ́ rí nǹkan máa nù bó sẹ́ẹ̀mù ké ètò sọfáwọn rẹ̀ ni wípé èyàn gbára tọ́lọ̀ nìkan èyàn máa ṣe kí ni èyàn ààyè ṣe báwọn èyàn máa tẹ́ nídìí ni bàbá o ọ̀yọ́ akẹ́kọ̀ọ́ yóò yóò gún un akẹ́kọ̀ọ́ láyé lọ́pàá tó táàbà gbọ́rọ̀ ẹja ṣèwádìí ẹ̀ dáadáa pé ta ni bàbá wa ń bẹ náà aṣáájú àkànnílẹ̀ yìí ọlọ́ba àṣàlékún dáadáa bàbá náà bá a bú bàbá náà lẹ́mìí dáadáa jẹ́ kí bàbá náà látùmọ̀ tán rí ọlá ìpè méjì ọlọ́ gbogbo tí wọ́n kù sí ọlọ́ba àlekẹ́ ọlọ́ba àṣàmójúkò fún wọn bàbá yìí ń sọ fún wa tá a gbọ́ lẹ́nu ọmọ wa kọ̀ǹfàn wípé tọ́rọ̀ bá rújú táwọn bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ bá rújú tí wọn ò bá gbọ́ àmọ́ gbọ́rọ̀ kan wá bá wọn tó bá dẹ́rù bá wọn táwọn sọ ni pé táwọn bá sọ ọ̀rọ̀ yẹn láàárọ̀ láago méje sí mẹ́jọ sí mẹ́sàn-án àwọn máa sọ kásìkò dùwà ó tó ni kásìkò dùwà bá wa tó kí làwọn ṣe o àwọn àwọ̀ mọ́síláṣí lọ́láwọ̀ nìkan àwọn àlọ́ sọkọsọ́nà wọ́n láwọn òsè bẹ́ẹ̀ rí kọ́lọ̀ mọ́fà wọn ní sọ̀sọ́nà lórí ọ̀rọ̀ sẹ́wọ̀n yàtọ̀ sí pé káwọn ẹ̀mọ́ ti jáde kó lọ́dọ̀ àwọn aṣáájú ayé kílẹ̀ mọ́ tí wọ́n ṣe wọ́n rò ránṣẹ́ pa àfà ọmọ pàfà àfà ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ìkìlẹ̀ rí sí ẹyẹ rẹ̀ wò àfà ayẹ rẹ̀ wòtá ń lọ wọ́n ti láti gbọ́ fẹ́ sọ ẹ̀mọ́ lọ. tó bá tó tóbi sẹ́yìn mẹ́lòó kan bí ẹ ẹ bá pé ìlànà tọ̀ ẹ gbọ́ kílẹ̀ yín náà rí sí ọ̀yà títọ́ náà bá lọ wọ́n tún pẹ́ lómi ẹgbọ́ kílẹ̀ náà kílẹ̀ rúbá lè ṣe sọ́rọ̀ yìí ta ni wọ́n bára lé wọ́n mú kàmí pẹ̀lú ọlọ́run yẹn wọ́n dẹ̀ pèrè àwọn aláṣáájú tọrọ bá dé bá rìn àgbẹ̀ síwájú ẹni tí ó lè padà sọ́dọ̀ ọlọ́run alẹ́ ìtawà kẹlẹ̀tù wá ilé yìí aláwọ̀ ìjáde mímọ yàtàwà kẹlẹ̀ alọ́lá àpọ̀tàwà kúlẹ̀ ìnáwó wà حياكم أبو جهل يعني أنا كان لا لقى عنده سلاحين